Ìwé kìíní ti Jòhánù. Jòhánù kìíní orí ìkíní. Ohun tí ó ti wà láti ìṣẹ̀dálẹ̀ ayé. Ohun tí a ti gbọ́ tí ń ṣe ọ̀rọ̀ ìyè tí a ti fi ojú ara wa rí tí a wò dáradára tí a fi ọwọ́ wa dì mú. Òun ni à ń sọ fún yín. Ìyè yìí farahàn. A ti rí i. A sì ń jẹ́rìí rẹ̀. Ìyè àìnípẹ̀kun yìí tí ó wà láti ọ̀dọ̀ Baba tí ó ti farahàn fún wa ni àwa ń kéde fún yín ohun tí a ti rí tí a sì ti gbọ́ ni à ń kéde fún yín kí ẹ lè ní ìrẹ́pọ̀ pẹ̀lú wa ìrẹ́pọ̀ yìí ni a ní pẹ̀lú baba àti pẹ̀lú ọmọ rẹ̀ Jésù Kristi à ń kó àwọn nǹkan wọ̀nyí sí yín kí ayọ̀ wa lè kún iṣẹ́ tí ó fi rán wa tí à ń jẹ́ fún yín nìyí pé ìmọ́lẹ̀ ni Ọlọ́run kò sí òkùnkùn nínú rẹ̀ rárá bí a bá rí i pé a ní ìrẹ́pẹ̀ pẹ̀lú rẹ̀ tí a bá ń gbé inú òkùnkùn òpùrọ́ ni wá a kò sì ṣe olóòótọ́ ṣùgbọ́n bí a bá ń gbé inú ìmọ́lẹ̀ bí òun náà ti wà nínú ìmọ́lẹ̀ a ní ìrẹ́pọ̀ pẹ̀lú ara wa ẹ̀jẹ̀ Jésù ọmọ rẹ̀ sì ti wẹ gbogbo ẹ̀ṣẹ̀ wa nù kúrò lára wa bí a bá wí pé a kò lẹ́ṣẹ̀ ara wa ni à ń tàn jẹ òtítọ́ kò sì sí nínú wa ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo ni òun yóò wẹ àìṣedéédé gbogbo nù kúrò lára wa bí a bá wí pé àwa kò dẹ́ṣẹ̀ rí a mú Ọlọ́run lékèé ọ̀rọ̀ rẹ̀ kò sì sí nínú wa.